Ha ha ha! apọ̀ tá à ń rẹ́rìn apọ̀ tá à ń rín ẹ̀rìn Gistlover lulẹ̀ one Gistlover lulẹ̀ one aṣọ òtí ẹ̀ le Gistlover ó ṣẹ̀sìn o gbọ́ báwọn èèyàn ṣe ń fi rẹ́rìn gbọ́ gbọ́. <laughs> warriors ah ní ṣẹ́ẹ̀sì bíi Gistlover. Ah, ní ṣẹ́gun bíbí sọ̀rọ̀ ẹ ṣàmì ẹ sọ pé èmi Elizabeth Anjorin aya Lawal mi ò ní ṣẹ̀sìn bíi gist lover ló bá wùn kẹ́ dárúkọ ara yín ló bá wùn kẹ́ má ṣàdúrà tàdúrà tèmi lèmi gbà ó èmi o mi ò ní ṣẹ̀sìn bíi gist lover ah gist lover ó ṣẹ̀sìn o ó mọ̀ pé bí ń pa àwọn èèyàn ara ń kan àwọn èèyàn ó mọ̀ pé ara ń kan Gaza wà so part two to fẹ́ drop rè so lame you are very very unintelligent lover. part two to fẹ́ drop rè mo dẹ̀ sọ fún ẹ pé àwọn grandpa yín tí ò tí ì bímọ rí kó fún mi ah o ṣẹ̀sín o o ṣẹ̀sín o ẹ̀sìn ìpọ̀ òwò ẹ̀yìn èèyàn ẹ̀sìn ìpọ̀ gan o ah eh, Nana said but Lizzy have time ṣé Gistlover náà ní táìmù ni ṣé Esabod ní táìmù ó fọ́nì gan ó fẹ́ bojú ọ̀jẹ́ ó fẹ́ bojú ọ̀tá ẹ jẹ́ ó fẹ́ lọ́ọ́ máa rọ̀kọ̀ tì ó fẹ́ lọ́ọ́ máa palantia ìwọ òkè ráwọn choosing bó ṣe ń yíra nu gọ́tà ó ó ní point ó fọ́nì gan o lásán ló rò pé ọ̀tá máa kú ni ó fọ́nì ó fọ́nì gan o onílìzì ráyè ó mọ̀ pé tó o bá ráyè o lè bá yí ọ̀tá jẹ́ báwo ò bá ráyè àlè báyé gist lover jẹ́ báyìí o rí pé kò ní kọ́mẹ́ǹtì ni o rí comment section gist lover ni o rí táwọn èèyàn ń bu ni pé à ń so ṣọ́rọ̀ tó kàn wá kàn rèé ẹ o fẹ́ borí ọ̀tá o fẹ́ ṣẹ́gun ọ̀tá o fẹ́ rọ́nà lọ o fẹ́ róúnjẹ jẹ́nu ayé àbúrò pé oúnjẹ kan máa bá ẹni lórí ìjókòó ó máa rọ́gẹ̀dì kó o máa kú lọ báyìí wá rọ́gẹ̀dì wá dúró tán ó ti yẹ ìwọ mọ̀ pé má foko mi dáná mọ́ ọjọ́ kan nìyẹn ń ẹ̀yin náà e wò three oh four comment section Gistlover àtẹ́pẹ́ tó wá drop ńgbà kan báyìí ten thousand ní comment ẹ̀ e fifteen thousand apádà sí aburú tó bá Gistlover kó má bẹ́ mi o àti gbogbo olólùfẹ́ mi eh, my problem is how you e dey ẹni tó súnmọ́ ni ló ń ṣe ni ọlá òfìṣíà ẹ̀yin ò rí gbogbo orí burúkú tó ń ṣe lórí Instagram lórí Facebook láti bí ọ̀sẹ̀ mélòó kan ǹjẹ́ ẹ rí kó wá gbé kò ní gbé ó kọ̀ open page yẹn ó kọ̀ fi ń ba ayé àwọn innocent people jẹ́ ni tó bá ti rí èèyàn kan tó i problem tó ní sìn ambassador ti Bíọ́dún gbà níjẹta òun lè jẹ ẹgbẹ́lé lórí olórí burúkú olórí konsilo ambassador ti Bíọ́dún gbà níjẹta then Bíọ́dún ṣègbéyàwó òun ò rí kankan ṣe ẹ̀yin náà ẹ wo content tó gbé wá fún wa ẹ wo content ẹ rí kọ́ńtẹ́ǹtì ni ó tún yẹwọ́ lọ sọ́dọ̀ tìfuntẹ̀dọ̀ ó tún yíwọ́ padà ó fi hàn wípé ó ń lara ambassador ti Bíọ́dún gbà níjẹta tọ́lọ́run ò bá wá gbèrú wa yìí dìde ẹ imagine iye èèyàn tó ti ṣubú lady yìí ń sìn àwọn kan sọ ní comment section pé lady yóò kì í ṣe ọmọ màmá ẹ lọ́lá ìdíjẹ́ bírọ̀ ni bóòtọ́ ni but I can categorically tell you pé story tí gist lover post yẹn hundred percent story yẹn is a lie that story is to destroy people gist lover always centralize her story based on destruction ẹ mú èèyàn kan wá tí gist lover ti ṣe ìgbéyàwó fún ẹ mú ìgbéyàwó kan wá tí gist lover ti tún tò ẹ mú ẹ̀dá kan wá tí gist lover tó ti tara gist lover gba ambassador ẹ mú síta ẹ mú síta náà ẹ rí gbogbo orí burúkú tó ń ṣẹlẹ̀ lórí social media ẹ rí gbogbo ẹ̀sìn tó ń ṣẹlẹ̀ ẹ ẹ wo bó ṣe lọ drag ó ti mọ̀ pé bí ọdún ò sọ̀rọ̀ ó mọ̀ pé màmá lọ láì díje ò sọ̀rọ̀ ó dẹ̀ mọ̀ pé Tósìn ò sọ̀rọ̀ she always centralized her story on condemnation and destruction ẹ jọ ẹ̀yin tẹ́ ẹ jí láàárọ̀ ìtẹ́ ẹ ti mo nǹkan tẹ́ fẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́ láńlọ́ọ̀dù ti increase owó lẹ́yìn ẹ jọ ṣé nígbà tó wá kọ sórí bí ọdún tán ṣé ó dowó sí àkáǹtì èmi àti yín ṣe rí tó bá ní orí burúkú kan tó ń gbé kiri ṣé nǹkan tó ń gbé kiri yẹn bá ti jábọ́ lọ́wọ́ ẹ̀ báyìí ó máa máa tójú bọlé fẹ́ bà tèèyàn jẹ́ ni mi ò sọ fún yín pé ó ń bọ̀ wá fún gbéyàwó bí ọdún mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ ṣé mo sọ bẹ́ẹ̀ àbí mi ṣé mi ń sọ pé ó mọ̀ mọ̀ ó lọ sẹ́ẹ̀tì ti fún tẹ̀dọ̀ ọ̀pù ni ṣé mi ò sọ. she said he has all the information ó máa ó máa ń dùn mí tẹ bá rò pọkùnrin ló máa jókòó ló máa máa ṣorí burúkú báyìí ó máa ń dùn mí fún yín béèyàn bá ṣe pọ́pọ́ lo èèyàn bá ṣe rí náà ló ṣe máa rí nínú ayé ó máa ń dùn mí tẹ bá bílí ọkùnrin ló máa jókòó lé ayé ẹ̀ kò síbọ̀kùnrin ṣe lè pẹ́ tìtò kò yẹ yín nǹkan tí mi sọ. So kò sí bọ́kùnrin ṣe lè pẹ́tì tó láyé ẹ̀ kò lè pẹ́tì tó this level ta lòun ta ló ń gbé story fóun so story tó kọ nípa ọkọ bí ọdún ẹ̀jẹ̀ nǹkan kẹgbọ́ mo fi sí orí bíbá ẹ̀jẹ̀ nǹkan kẹgbọ́ part two nìyẹn o mo ti rò pé gbogbo àgbáyé máa túká ni ó ti ẹ̀kú gbé fọ́tò mi sí so èmi àti ẹ̀ka jọ máa ṣe fàájì lọ ni but ẹ mọ nǹkan tí Gistlover ṣe ṣubú tó bá yẹ pé bèmi ṣe dúró tì tí very dark man dúró tì láti rí àwọn èèyàn tó jẹ́ pastor àbí màmù tó dúró tì kò ní grow wings ṣe rí the last time yẹn gbogbo owó tó rí pa àwọn owó yẹn ó ti lọ náà wọ́n nàkúnà ṣe mọ̀ pé ó gbéṣẹ́ bàbá tàbí olólo wá senate president tẹ bá dẹ̀ wo concept iṣẹ́ bàbá tàbí olólo yẹn ó sọ fún bàbá yẹn pé kó jáde kó wá bẹ̀bẹ̀ if money was not involved by àwọn tó gbé bàbá yẹn wá eh, gbà tó ti pawó tó wò pé báwo lòun ṣe fẹ́ ọmọ onínàkúnà ọmọ wèrè ó wá close page ó wá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ orí burúkú ọjọ́ wo làwa ti gbọ́ pé Gistlover ṣe nǹkan oríire rí ẹ lọ mú wá Gistlover ó ṣe jẹ́ ọjọ́ tó o bá gba bigger ransom ló máa ń ṣorí burúkú ẹ ti jọ ṣàpapín gbogbo ẹ̀ bèbí ti ṣẹ́jú ẹ já gbọ́ nǹkan tó sọ ń pa Bíọ́dún èmi ẹ wá ní Lizzy make mo gbọ́n ni náà ìgbà tí mo smart adúróṣì tó ń ṣẹlẹ̀ lórí social media orí kọ̀kọ̀kọ̀ fún mi Bíọ́dún tí ó ṣẹ̀ tí ó rò Bíọ́dún sì ní good will ju ẹ lọ́nà gist lover Bíọ́dún ní good life ju ẹ lọ ní good will ju ẹ lọ́nà Bíọ́dún sì ní life ju ẹ lọ ní life rárá náà ẹ ẹ máa gbọ́ part two. This lover one hour three twenty comment three twenty comment yẹn gan three hundred ló weak men weak men may support just like horrible women do but the core personality is a woman mi ni wa ẹ mọ̀ pé wèrè ló pọ̀ nú wa thinking this lover Ba lobìnrin ṣe máa pẹ́tì tó dá lẹ́fù ẹ báwo lọkùnrin ṣe máa pẹ́tì ẹ rí i pé tó bá kọjú máwọn olórin ẹ ti rí nǹkan bí orin bí orin ni ẹ lè rí tó bá lọ fún any personality personality yẹn ó ti lọ bó ní tíátà ṣọ̀rẹ́ ẹ lọ kọ̀rọ̀ mi sílẹ̀ tẹ bá rí gist lover tó bá lọ fún any personality tó jẹ́ hold on. àríkẹ́. ẹ lè rọ́kùnrin kó máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ lè rí kó wọnú ah, ah. ẹ mà wọn tí ẹ àbúrí àríkẹ́ pìrìọ́dà <laughs> ẹ mà wọn táwa mọ̀ nínú ayé ni gbogbo àwọn tí mo dẹ̀ mọ́nú ayé kò lè mọ̀ wọ́n kò lè mọ̀ wọ́n because kọ́lọ́n bá láàánú kó ṣàánú wa nǹkan tó fi mú ẹ tó fi kọ story actress tó fi rí báyìí káyé lọ tú díẹ̀ Gistlover ó ní she no wan see firifiri ọ̀run àpáàdì like shaa the owner and time dey go the other two don see one place èyí tó tiẹ̀ sọ fún wa wípé eh, ó fẹ́ fún wa ní grandpa yẹn ṣé kò síbi tí grandpa yẹn náà ti ń bọ̀ lover. grandpa yẹn wọn ò tí ì bímọ rí àbí eh, grandpa yẹn ò tí ì bímọ rí èmi kọ́ ń béèrè ni o ìwọ ló kọ nǹkan o grandpa tó sọ fún wa ìyẹn ò bímọ rí àbí ẹ̀ẹ́ èmi ò mà mọ̀ pé àwọn grandpa tí ò bímọ rí wà jọ tó bá bá mi rí grandpa tí ò tí ì bímọ rí mo fẹ́ divorce oníyàwó mẹ́wàá o. Ah, ó ga ẹja kà ó ní. Eh, oh, eh. the other two don't see one place choke their head imbo náà ti choke head yẹ èwo nu wọn choke their head only the other one don't choke their head àwọn wo ló choke head wọn tó ráwò rẹ ni wọn dìbò kó choke head only their head put she first leave the married auto guy Where she dey knack come dey hint for single guy single guy kẹ lẹ́gò mélòó ẹ single guy kẹ lágò mélòó lẹ́yìn ẹ ti rí pé this person is a woman this lover is a woman this lover is a Yoruba woman ẹ rí nǹkan tó ń kọ náà ẹ rí tó bá ẹ ẹ notice pé tí this lover bá ti wà out of story ó ní bó ṣe máa wọlé ayé lọ á wọlé ayé lọ á lọ gba information wà lọ́tún lọ́sì á tún wá na kàpàkó wọn á dẹ̀ ti kọ́ àwọn kan nínú ayé ìpọ́n máa ṣe orí burúkú kù ni èmi ilé ayé mi mi ò lọ́rẹ̀ẹ́ mo kó bàtà mi sábíà mo kó bàtà mi sábíà èmi àkọ́kẹ́ mo kó bàtà mi sábíà ni o mi lọ́rẹ̀ẹ́ tó bá ti wà out of story ẹ ṣọ́ tó bá ti wà out of story ó máa gbé page ẹ̀ wálẹ̀ àwa wọnú ayé lọ àwọnú ayé lọ àmúlọ́tún lọ́sì a ṣa gbogbo ẹ̀ papọ̀ a ṣa gbogbo ẹ̀ papọ̀ ó ní ẹ kọ́ntínú ó ní lẹ́yìn tí ẹni lẹ́yìn tẹ́ ti nọ́gbàrá nọ́gboro ṣé àwọn tó kù nọ́gbàrá ṣe wọn ò nọ́gboro tán bá tiẹ̀ sọ pé àwọn obìnrin nọ́gbàrá nọ́gboro bí ọdún tiẹ̀ sì jókòó sójú kan bí ọdún sì jókòó sójú kan náà bí ọdún jókòó sójú kan. Bíọ́dún tábà láwọn obìnrin tó náà gbára náà gbòòrò Bíọ́dún ò tí ì fẹ́ lẹ́yìn bàbá ọmọ ẹ̀ tí gbogbo wa ò dẹ̀ mọ̀ nǹkan kan nípa bàbá ọmọ ẹ̀ Bíọ́dún ò sínú àwọn obìnrin tẹ́ máa sọ pé ó náà gbára náà gbòòrò Gistlover you are just a dead brain asshole ó mọ àwọn obìnrin tó máa sọ pé ó náà gbára náà gbòòrò ni ọkùnrin tá ń yà obìnrin tá ń yà lè lénìí tá gbé síta á yàn lè lọ́la á gbé síta á yàn lè lọ́tùnla á gbé síta á lọ lé ọkọ eléyìí á lọ lé ọkọ tọ̀hún á lọ lé ọkọ tibí ojoojúmọ́ oṣooṣù ló máa máa fọkọ àwọn obìnrin bẹ́ẹ̀ la máa sọ pé wọ́n ń ná gbòòrò wọ́n ń ná gbàrà obìnrin tó bá pẹ́ single woman ni ẹ́ tó bá jẹ́ pé tó bá date ọkùnrin coded o ò ná gbòòrò o ò ná gbàrà try and error ló sì ń ṣe tó o bá ti gbé síta tó ráyè ò ní kà á mọ́ ẹlẹ́sẹ̀ Bíọ́dún ìjọ tá a dẹ̀ ti mọ Bíọ́dún níbí kò sẹ́ni tó lè sọ wípé Bíọ́dún ọ̀kẹ́ owó o ó fẹ́ yàn báyìí ó gbé síta ó fẹ́ tọ̀hún gbé síta just like Lizzy Anjorin ẹ ẹ lè sọ pé ilé ayé yín mo déètì èèyàn mo wá gbé síta pé ẹ wo mi o òun rèé o dáyámọ́rì ẹ ẹ lè rí mi irú àwọn obìnrin bẹ́ẹ̀ kì í sọ pé wọ́n ná gbòòrò wọ́n ná gbàrà it's only obìnrin tó ń pààrọ̀ lé ọkọ àbí tó ń pààrọ̀ ilé àlè tó dẹ̀ wà ní public domain tí ayé bá ti lè jókòó publicly tán lè google publicly tán lè kà pé obìnrin yìí ọkùnrin mélòó ló ti dé tiẹ̀ ó yàtọ̀ sí ìtí ẹ̀yin bloggers because àìmọye ọkùnrin míì téèyàn ò tiẹ̀ date tẹ́ máa parọ́ péyàn date àgàgà wọ́n gist lover gbà tó fẹ́ tó fẹ́ bà senate president lórúkọ jẹ́ ó mọ iye àwọn obìnrin tó jẹ́ high society woman tó o bá lórúkọ jẹ́ all because you needed ransom àwọn high like àwọn top celebrity like àwọn high society woman àwọn actress tó ti wà nílé ọkọ wọn all because you want them to chat you ní DM you wanted money from them ẹ jẹ́ kí n kọ́ wa láàárọ̀ yìí obìnrin wo la máa sọ pé ó ná gbàrà ná gbòòrò obìnrin tó tó publicly fẹ́ ọkùnrin oríṣiríṣi àbí tó publicly fẹ́ ọkùnrin oríṣiríṣi tó dẹ̀ gbé síta irú àwọn obìnrin yẹn la máa ń pè ní àkísà ẹpọ̀n. kí ni mo pè wọ́n àkísà ẹpọ̀n wọ́n ti ná gbòòrò wọ́n ti ná gbara wọ́n ti ná rèwá wọ́n ti ná gbogbo ẹ̀ because they brought it on social media irú àwọn obìnrin la máa ń pè ní àkísà ẹpọ̀n torí wípé eléyìí ti bá wọn sùn bá wọn sùn bá wọn sùn tọ̀hún bá tó bá ń fẹ́ obì tó bá ń fẹ́ ọkùnrin tó gbèdé tó bá ń fẹ́ ọkùnrin tó bá gbé sí public domain táyé ò ká mọ́ ẹ o ò ná gbòòrò o ò ná gbàrà o tó bá wà nílé ọkọ kan lẹ́nìí tó bá kúrò nílé ọkọ yẹn tó bá lọ fẹ́ ọkọ kejì bíi bí ọdún o ò ná gbòòrò o ò ná gbàrà o kì í ṣaṣẹ́wó lẹ́yìn bàbá ọmọ bí ọdún àkọ́kọ́ irú èmi nísìnyí this is the first time in history of my life tí mo máa ṣe ìgbéyàwó èmi ò ṣe ìgbéyàwó rí ẹ̀ẹ́dẹ̀mọ̀ kankan mọ́ mi rí tòótọ́ gẹ́gẹ́ bí obìnrin wà máa try ó dijọ́ tọ́lọ́n bá sọ pé eléyìí lọ́nà ẹ o ó dijọ́ tí obìnrin bá wá gbé ọkùnrin síta lálákọ̀ọ́kọ́ tí bí ọdún bá gbé ọkùnrin síta rí bí ẹ̀mẹrin ẹ̀mẹta. E tó bá wá settle down nísìn ẹ ló ti ná gbàrà ó ti ná gbòòrò because ó ti confirm relationship yẹn fún yín fúnra ra ẹ̀ tó bá ń dó gbogbo ọkùnrin àdúgbò tó bá ń dó gbogbo ọkùnrin àdúgbò tí wọn ò bá díẹ̀ lọ́rùn ọwọ́ mu even tó bá díẹ̀ lọ́rùn ọwọ́ mu tó bá sọ wípé àwọn ẹni yìí omi ò dó wọn islamically o ò lè kà mọ́kọ wọn ó dìgbà tí obìnrin yẹn bá admit pé ọkọ mi leléyìí àbí àlè mi leléyìí bíi kóbìnrin bọ́ sí public domain kó máa sọ wípé à àlè mi leléyìí o èmi àtẹ́lẹ̀ àjọ ń gbádùn ara wa ni o obìnrin tó ní àyà láti gbé àlè sí public domain irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn là ń pè ní àkísà ẹ̀pọ̀n torí obìnrin yẹn ti ní àyà ó ti ní liver ọkùn ẹ ti balẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe é irú obìnrin bí ò ní ìtìjú kò ní ìtìjú ó ti jingiri mọ́ lára ó ti rí gbí nǹkan ọ̀ṣọ́ irú wọn la máa ń pè ní àkísà ẹpọ̀n obìnrin tó ní ìtìjú ní gbogbo time tó bá ń ṣe trial and error o ò ní gbé síta rárá á wà lábẹ́lẹ̀ try and error try and error try ìyàwó tó bá tọkùnrin bá kọ obìnrin ọkùnrin mi lobìnrin yẹn máa fẹ́ it is relationship is not a do or die tó bá wá tó bá gbọ́kùnrin sí public domain lálákọ̀ọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta tó ti ń lọ bẹ́ẹ̀ tó wá jẹ́ obìnrin tí ò ní tìjú àgà tó wá jẹ́ obìnrin tí ọkùnrin ti wá fi ṣe ẹ̀sìn ní public domain lẹ́yìn tí obìnrin yẹn ti gbà wípé mo ti fẹ́ ọkùnrin yìí rí o ó ti ẹ̀yin ṣe mọ̀ wípé ẹni ọkùnrin lè jáde pé mo ti dó lágbájá rí mo ti dó tẹ̀mẹ̀dò rí tóbìnrin ò bá admit kò kí ń ṣe ọkọ ẹ̀ kò kí ń ṣe ọkọ ẹ̀ mo mọ̀ pé ó táàgì mi ẹ fèmi àti ẹ òun lèmi náà ṣe ń ṣe analysis mo mọ̀ pé ó táàgì mi ẹ fèmi àti ẹ lẹ́ẹ̀ fèmi àti Gistlover lẹ̀ ẹ jẹ́ àjọ máa ṣe fàájì wa ẹ jẹ́ kóun máa gbé irọ́ wa are you not happy i know i know mo ti rí lórí page ẹ̀ mo rí are you not happy pẹ̀lú òtítọ́ tí mò ń gbé wa no let's be sincere are you not happy at least for ṣe mọ̀ pé òun brainwash wa in a negative side èmi dẹ̀ ń la ojú wa in a positive side because àwọn kan wà tó ń jẹun lábẹ́ ẹbí ọdún ọ̀kẹ́ the question is ìgbésí ayé tọmọ bí ọdún gbé nínú society ìjó lẹ́tọ̀ọ́ fún èmi àti ẹ ká wá máa fi bí ọdún ba ọmọ ẹ̀ nínú jẹ́ lẹ́yìn tí ọmọ bí ọdún tó gbé ìgbé ayé tó da tó fi ṣe àkàwé àmì ọmọ bí ọdún ṣe ọmọ bí ọdún gbé ìgbé ayé tó ṣe fi ṣe àkàwé fún àwọn ọ̀dọ́ so wọ́n ní tá a bá torí iṣu jẹpo a torí epo jẹṣu èmi àti yín ní láti protect àwọn ọmọ bí ọdún nítorí àwọn ọmọ tó tara Bíọ́dún ọ̀kẹ́ owó jáde ọmọ dáadáa ni wọ́n tó ṣe fi yangàn ṣe rí àwọn ọmọ Bíọ́dún mọ́ ṣe dá yẹn bóyá dá tó yẹn tí pressure yín bá pọ̀ jù àwọn ọmọ tó dá yẹn tó bá wá di pé àwọn náà ń gbé kámẹ́rà wọ́n ń fèsì ibi Lizzy Anjorin ṣe mọ̀ pé ó máa padà nípọn ṣe mọ̀ pé bí àwọn ọmọ Bíọ́dún ṣe ń ṣe yẹn bí Bíọ́dún ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ ni Lizzy Anjorin ṣe ń ṣe nígbà kan but because the society failed to protect us kí lẹ́ni tí Lizzy ṣe èmi náà wá gbé àga tìyín nígbà tẹ́mi dẹ̀ gbé àga tìyín èmi choose pàtì mi emi ò bà tèèyàn jẹ́ mo fẹ́ fi party mi ma fi gba èèyàn sílẹ̀ torí ẹ̀yin tẹ́ ń bà tèèyàn jẹ́ kíní yẹn inú DNA yín ló wà bí ọdún ta ni nínú yín tó ń wò mí lénìí tó dátọ́ ọmọ méjì fi baba àwọn ọmọ ẹ̀ ṣẹ̀sìn láì tó ṣe tí bàbá àwọn ọmọ ẹ lọ́jọ́ father's day hmm? Bíọ́dún has raised a king and a queen ẹ jẹ́ ká fi ọ̀wọ́ Bíọ́dún wọ̀ ọ́ Bíọ́dún ò tí ì ṣẹ̀sìn lórí online àwọn ọmọ Bíọ́dún ò wá ṣẹ̀sìn àwọn ọmọ Bíọ́dún ọ̀kẹ́wò they've lived a very good life ṣé ti ẹ̀yin mi ò sọ wípé kò níbi táwọn ọmọ yẹn náà kù sí. Si But so far, so good. They've been able to prove to the world pé ìyá àwọn níwọ̀nba tiẹ̀ o ó gbìyànjú ṣọtí ẹ̀yìn so bí ọdún kẹ̀dẹ̀ nìyí bí ọdún ò tí ì wá máa bà tèèyàn jẹ́ máa rọ́ọ̀bù ṣódà pẹ̀lú yàn máa ṣe competition pẹ̀lú yàn bí ọdún ò tí ì kò fi àyè sílẹ̀ pé ẹ bóun ṣe tó rèé òun ju lágbájá lọ kò sí yẹn tẹ́ bá wo gbogbo calamity tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá Bíọ́dún was never for once involved gbogbo calamity tó ṣẹlẹ̀ ní Nàìjíríà Bíọ́dún was never for once involved she has been living a quiet life she has faced her children she has faced her career ó ti yẹ yín nǹkan tí mi sọ so mo mọ̀ pé ó táàgì mi ẹ má wọrí ìṣe ah ṣe bẹ́ẹ̀ rí ó ti táàgì mi kí lòun táàgì mi fún ṣé irọ́ ló gbé síta ni why is she tagging me this lover why are you tagging me ṣé irọ́ ni wọ́n ń tà ni ìwọ ṣáà ti kọ́ mi mu a lot of people are going through a lot in this time. so now ìwọ this lover This lover story ibi ọdún tó kọ story ibi ọdún tó kọ kí ni contribution tí story ibi ọdún yẹn tó ní ṣe pẹ̀lú society now jẹ́ máa kà á lọ fún ẹ kó gbọ́ jẹ́ máa kà á lọ fún ẹ kó gbọ́ ìwọ náà ló kọ́ sórí o ẹ jọ mú bọ̀ ẹ jọ mú bọ̀ ìwọ ló kọ́ sórí o mo mọ̀ kó táàgì ó dá bó ṣe táàgì mi ẹ jẹ́ kí gist lover táàgì mi ó ti yẹ yín ẹ jẹ́ kó táàgì mi ẹ jẹ́ kó táàgì mi bó ṣe táàgì mi yẹn ló dáa kò yẹ yín ṣe mọ̀ pé mi àti Gistlover regular customer ni wá ìwọ ni kó o wá gbọ́n tèmi ń sọ ṣé òótọ́ ni Lizzy ń sọ àbí irọ́ ni Lizzy ń pa ó dáa between you and I what has Biodun done so far to deserve what lover has done to Biodun let's be realistic let's be sincere ṣe pé mi ò jáǹsì mò ń ṣàkàwé ni ṣe pé àkàwé ni mo ṣe ẹ ṣe ti dg dg great man dg great man between you and i let's be sincere between you and i what has Biodun done so far that warrants what Gistlover has done tó bá tó bá tó bá lọ tó bá ní pé ó lọ fọkọ ọlọkọ ìwọ Gistlover fún mi lẹ́dàá kan tó o ti fẹ́ tí o kì í ṣọkọ ọlọkọ This lover it ìwọ tún wá worst ìwọ tún máa ń gbẹrù lórí àwọn ọkùnrin ni ó ti yẹ ìwọ worst ìwọ tún ní àdó tòṣì lára what has Biodun done Biodun children has been living a very good life even if the government failed to protect us as a citizen is it not my duty and your duty to protect in likes of Biodun's children in the society because if the government valued our life kí ló fẹ́ cost gist kí ló fẹ́ cost government láti arrest gist lover but when the government failed ẹ gbọ́ mi it is a duty for me and you not to fail ourselves ẹ má jẹ́ ká tọwọ́ bọ brain àwọn ọmọ bíi ọdún ọ̀kẹ́ owó ẹ má jẹ́ ká bayé àwọn ọmọ bíi ọdún jẹ́ these kids of Biodun Okewo, they've lived a very good life in the society eh go to a lossy page and one more Biodun Okeowo méjèèjì ó gbọ́ mi Ọpẹ́yẹmí ọ̀nà tù mo bọ̀ wá búlọ́ọ̀kù yẹ ìwọ fọkànbalẹ̀ má wọrí àwọn ọmọ tó ń ba society je kí ló dé tí gíslọ́và ò ṣe kọ nípa wọn àwọn ọmọ tó ń ba ayé àwọn ọmọ ọ̀dọ́ jẹ́ àwọn ọmọ kéékèèké tó ń rìn òhò kiri ní society why did gist lover failed to bring story of those ones àwọn ọmọ tó ń kó tension tó ń parọ́ fún àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tó ń bayé jẹ́ why did gist lover look away from the youth that destroy the society gist lover why are you going for Bíọ́dún Òkèowó's children what are those children what have they done to you if you go for Biodun Okeowo you practically attack Biodun's children ìwọ náà ò dẹ̀ ní jèrè ọmọ kò sí bó ṣe lè package ẹ̀ tó o ò ní jèrè ọmọ. let's be sincere if the government failed to protect us like I said if the government failed us because if you go to Kutonu nothing like lover. go to Ghana nothing like lover. what is the difference between lover? and the Boko Harams. What is the difference? What is the difference? Eh? Kini yato, kini yato, ni lover ati àti Boko Haram? Kini yato, ìyàtọ̀ lover àtàwọn tó ń dènà sójú ọ̀nà Ìbàdàn expressway tó ń jiyàn pamọ́ sínú igbó kí ni ìyàtọ̀? Wàá kọ̀ déédéé jí. Wàá kọ̀ bẹ̀ sí ṣe mọ situation ti àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ bí ọdún ọ̀kẹ́wé ó ti máa wà látijọ́ tí Gistlover tó ti update fún ya wọn ọkọ tí bí ọdún fẹ́ èmi àti yín rí pé máa yẹn ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni tí ò bá sí wípé Gistlover fẹ́ fọ èkó kan pa ẹyẹ méjì ó fẹ́ dàgbéyàwó bí ọdún rú ó tún fẹ́ dàgbéyàwó ọmọ ọkọ tí bí ọdún fẹ́ ó ṣe jẹ́ pé lẹ́yìn ìgbà tí ọkọ ọmọ ọkọ bí ọdún tó ṣègbéyàwó ó ṣe jẹ́gbà yẹn ló wá post fọ́tò máa yẹn ah, yorùbá ẹ já ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ máa ní Lizzy gbọ́n Lizzy is successful yes I am successful because I think smart. I think smart àwọn kan ní ẹ ńgbà tọrọ Tom Jones ṣẹlẹ̀ Bíọ́dún Òkèowó gbèjà mi ṣé Bíọ́dún Òkèowó ní láti gbèjà mi kí èmi àti yín tó protect àwọn ọmọ Bíọ́dún mo ń béèrè pé ṣé ó dìgbà tí Bíọ́dún bá gbèjà mi torí pé Bíọ́dún ò gbèjà mi yẹn kémi wá lajúlẹ̀ kán wá bayé ọmọ Bíọ́dún jẹ́ ẹ mọ situation ẹ mọ state of mind tọmọ bí ọdún máa wà látijọ́ ti gíslọ́ba tó ti update fún wọn.